تعدون ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أرفع فقف ولو أبا الحمد لله فتي أجاك النفاني لا تسولي تسواجوني نتصير وعنين سورة السجدة جلالته جلتي وقدرته علاتي وعزته طالت نهت عن سباته tóbi ọlọ́run ọba jalálàtúhú jẹ́lẹ̀ wọ́n dára ọlọ́run ọba náà kábíyèsí rẹ̀ wọ́n kọ́dẹ̀rọ́túhú alẹ́tì agbẹ́tí tó fọ́lọ́run ọba pọ̀ nìkan lọ́ba tó tó tó jù jalálàtúhú jẹ́lẹ̀tì wọ́n kọ́dẹ̀rọ́túhú alẹ́tì ṣùgbọ́n gbogbo nǹkan pátá àbí àkóso ọlọ́run bá ló ń bẹ̀rù. orin zádùrú kan láti náà ti à ń sọ bá àtìhí orin zádùrú kan láti náà ti à ń sọ bá àtìhí. ìrora náà rí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ga sáwọn bàbá tó ṣàdúrà fún àwọn náà tó máa tẹ́ wọ́n tó máa ṣàmí ìtumọ̀ rẹ̀ nípa àwọn náà mọ̀ yìí pé àwọn tó ṣe ní táwọn ṣe ń retí tó ṣe ń pọ̀ ní ohun tó wù wọ́n láti tó ṣe ní ó tó ṣe pọ̀ ní tó wù wọ́n táwọn náà ṣe ń fẹ́ jẹ́ láyé ọ̀pọ̀ ni wọn tí ẹ̀rù ń bà wọn lórí láyé àwọn òfẹ́ kí nǹkan bá iṣẹ́ àwọn àtàwọn ọ̀sọ̀bẹ̀ hànà gúlíjà bàárùn láàmìsílámùlẹ̀ kìí wọ́n lọ́wọ́ bá alìjẹ̀bà láàmì ìsìlámù lè kéèké. Níbi ọlá rẹ̀ níbi ìjọlọ́wọ́ ọba rẹ̀, ó nìkan lẹni tí ó bùkátà sí kankan látọ̀dẹ̀ nìkan. Wà háyọ́ kọdímù lásàmánà wà fàtíhì. Ọ̀rẹ́ rẹ̀ dáláyé náà ni akọ́ra wa kọ́lọkọ́lọ́, ta tún bùkátà sí látọ̀dẹ̀ nìkan sọ́dẹ̀ nìkan táà ń fa èèyàn ṣàtẹ̀gùn dọ́dọ̀ àwọn èèyàn. Ọ̀sùnbẹ̀ ha náà hólíjà bá rọ̀lá ṣíbùhàmù lè kéèké. Ọba ni níbi kan ti nídìí kankan lọ́dọ̀ wa. Láṣẹ ha. Lọ́dọ̀ àbálẹ́ka rẹ̀, lọ́dọ̀ ẹ̀dá rẹ̀. ha mú lékèké. Ìwọ́ wá fi hàn wá irọ́ aláwọ̀lọ́hùn dà, ń bò ní wọ́n ha mú lékèké. Ẹni tó ní gbogbo nǹkan tí ò nídìí mú láàzàmá náà wá fàtìhì sára ẹ̀dẹ́ èèyàn wọ́n lè dáṣe kò lè dáṣẹ̀ mi lò kódà kó máa dágbénú lé gbogbo tó ń fẹ́ ti wà nínú ìdábíwòlẹ̀ àmúrọ̀mínà sàmà ilẹ̀ àrùdì fún maya àrùjò ilẹ̀ ihe fi àrùmẹ́ kánàmẹ́kọ̀dárúgbò في يوم كان مقداره ألف سنة مما تعدون الله في يواننا القرآن إن سورة السجدة تنبابه ó jẹ́ ká mọ̀ pé wọn ọlọ́run yóò dábẹ̀rọ àmọ̀rọ̀ òun lòun dárí gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ dá. mìnàsàmá ilẹ̀ àrùbí. òun lòun dárí ẹ̀ látòkè lọ́run mìnàsàmá ẹ̀ láti òkè sọ́mà kejì lọ́run lòun ti dárí ayé. ilẹ̀ àrùbí. ilé tí wọn náà gbọ́ ìfihàn wáyé pé kò fáyé lẹ́nìkankan lọ́wọ́ o yàtọ̀ sí sí àwọn èèyàn kan sọ lẹ́nu ọlọ́run ọlọ́run ti gbé ayé lé àwọn kan lọ́wọ́ àwọn tọ́lọ́ ń gbé ayé lé lọ́wọ́ rí gbẹ̀nà àwọn èèyàn kan ti pàdé ọlọ́run tọ́lọ́ ti wá ṣáńdínà fàáyé lé wọn lọ́wọ́ pẹ̀ yẹn máa báyé lọ èmi ti mójú tọ́rùn àwọn àti tààlì ṣèbáwọn tó kù náà làwọn náà ti di gíẹ̀gíẹ̀ sáyé tí ti dàgbà yìí ominíkàlùkù àwọn tẹ̀rù pọ́lọ ń gbá ilé lọ́wọ́ náà náà náà kan lára tí wọ́n náwó sí kan tí wọ́n gbọ́dọ̀ tó gbọ́dọ̀ já kan àwọn Yòdàbírù l'ámúrọ̀ mínà sàmà ilẹ̀ ọ̀rọ̀bì. Tó bá pọ́lọ̀ ń gbí ayé lé wọn lọ́wọ́ ni, àwọn náà wọ́n ní rìn lórí ilẹ̀ mọ́, ọkọ̀ máa fò lọ lórí ni wọ́n ní máa fi wọ́n ní máa rìn lórí gádágádá oríṣiríṣi mudabbiru amriha. Tálọ́wà ni gbogbo àkóso ayé àtọ̀run. Mukawwinu akiwani. Ọlọ́run ló ní. Mudabbiru amriha. Àwọn ààrẹ àná kọ́, àwọn tèmi kọ́, àwọn tọ̀lá kọ́. mọ̀kẹ́wìnù àkẹwàání. Àwọn gómìnà tàná kọ́ọ̀tì ní kọ́ àwọn wọ́n láyé. àkẹwàání. Àwọn wọ́n pè lọ́ba láyé náà ààyè bí wọ́n ní ọlọ́run ní kí wọ́n darí àsìkò kan. àkẹwàání. Ọba ààyè tí wọ́n ní wọ́n lásìkò tí wọ́n fi ń jọba láàyè tí wọ́n. ha. ìmọ́mù pátá ìmọ́mù ibi tọ́lọ̀ bá yàn wá sí ni ọ̀kẹ́ wínú àjọwà ní àwọn ìlúmí àtúbọ́ síbi tàà tí ń kírùn kọ́dà bí wà láyé wá gan a lè ṣáàdẹ̀ ká bá lè dìdì inú kò sí tí ó ṣàlẹ̀ ṣẹlẹ̀ a lè rìnrìn àjò ká bá lè darí àwọn jọmọ́ mọ̀kẹ́ wínú àkíwá ní mọ̀dá sí ọmọrin ha ní gbogbo

èèyàn bí ẹ̀ láwọn tí wọ́n ń darí tí wọ́n ṣe ṣèjọba wọ́n dẹ̀ halẹ̀ mọ́ ẹ̀rù dẹ̀ bá pẹ̀láwọn ọ̀tá ọba púpùpù wọ́n náà kóra ikú la pé ló jẹ́ bí ó dìí Mudabiru, mudabiru mukawinu akiwani, mudabiru amuri ha. Wàsílọ̀ láyé òṣèrè àrán. Wa khaliqul makhluqina hatta nabatihi. Wa khaliqul makhluqina hatta nabatihi. Ọba tó ń dárí gbogbo ayé àti tó wà nínú èyí, òun ni khaliqul makhluqin, ó lọ́ba tó dá gbogbo nǹkan táwọn ìpátá látàdé batihi. Ó ti kọ́ gbogbo àwọn nǹkan tó hù nínú ilẹ̀ yìí, Ọlọ́run ló pàṣẹ pé kó hù mí. Khaliqu makhluqina hatta nabatihi. Ìpàlọ́rọ̀ Ọlọ́run ọba Allahu akbar. Yudabbiru al-amra mina as-sama'i ila al-ardi thumma ilayhi fi yawmin kana miqdaruhu alfa sanatin mimma ta'uddun. Ọmọ bá ń ṣàrà ikú wa nínú ayà yìí pé òun lọ́ba tó ń darí gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ dá. Wọ́n máa yà àrùn jù ilé yìí. Gbogbo ìjọ tó wá tá ń ṣe òun ọlọ́run ló ń dàkóso rẹ̀ o. Wọ́n máa yà àrùn jù ilé yìí. ta ṣe tó ní ká ṣe tán tá a dá gbogbo àrà tá a dá lórí ilẹ̀ tán tó máa yà rántí gbogbo nǹkan yìí padà sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ kan ọjọ́ tẹ́ pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run tàwà ń wò yìí mẹ́kìdárò lọ́dọ̀ tàwà ẹ̀dẹ́ ènìyàn mẹ́kìdárò tàwà ń pè lọ́jọ́ kan alifàtánà ti mímọ̀ tàìdù ọlọ́run ni ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ẹ̀nà ayà mi ni inna yawmi inda Allah inna yawma inda rabbika ka alifàtánà ti mímọ̀ tàìdù ọ̀nà ni tàǹkà ní eré náà ọlọ́ni ọjọ́ kan lọ́dọ̀ tẹ̀yìn ẹ̀dẹ́yàn ọjọ́ kan ṣo tẹ̀yìn pè lọ́jọ́ kan yẹn ẹgbẹ̀rún ọjọ́ ọgbẹ̀rún ọdún ó ní ọjọ́ kan tọ̀tọ̀tọ̀ ọlọ́run ìdí ìlọ́dọ̀ sí tiwa táwa ń pè ní 24 hours yẹn ẹ̀hẹ́n tàbá wá bí wá lò bẹ́ẹ̀ ní kan wíkílẹ̀ ń pè ẹ́ ẹ̀fẹ́ kọdún kan 365 365 yẹn lọ́nà 1000 ọlọ́ni ìgbà yẹn ló yẹ̀ jẹjọ́ kan lọ́dọ̀ tún ọlọ́ ọ̀yá sáàjì lúnà kábìlì àzáàbì wà lẹ́yìn yóò kó lè fà lọ́wọ́

wọ́n tó yà kojú ẹ̀ ìyá bá wọn lára mú púpọ̀ ìwọ nìyàwó tí ìdé tó ti ń gbọ̀n yìí wọ̀yá sáàjì ìlú náà kábìlì àzáàbì yá ọlọ́run ni náà kábìlì àzáàbì wọ̀lá yóò kún àdéhùn tó wọn lọ́wọ́ bá ṣe wọn ní yí padà walan yukhlif Allahu wa'dahu ah, ẹni ìyá jẹ ìyá kò rọ́gbọ́n ẹ̀dá ẹni kíárì kẹ́ walan yukhlif Allahu wa'dahu ẹ̀yìn láàrin ara yín láìlẹ̀ tí sàdéhùn fúnra yín a tún sàdéhùn fúnra wọn kó dàgbẹ́ tó ń sàdéhùn fún ayé ó lè lọ bìtì wa wá sùn sínú pósí <laughs> àwọn ẹbúra wá dámọ̀ kọjá kó bá máa yẹ àdéhùn tó ṣe ní o ọkọ̀nà tó bèèrè mínà tó fẹ́ fẹ́ ra wọn a mọ́ra lọ gbè kan alọ múlẹ̀ kó bá máa jàmbá àdéhùn ní o mi ìyẹn náà lọ́ṣẹ̀lẹ̀ sí mùsùlùmí tó náà lọ ṣe kílẹ̀ tí ń pè tó lọ sí rẹ́gísírì tó lọ ṣe kọ́tùmẹ́dì kí ló rọ́lù ẹ̀ ó ní kíyàn wá lọ múlẹ̀ fún òun nìkan ló fẹ́ náà ní o ara rẹ̀ mùsùlùmí kí ló wá ká. wọ́yá sáàjìlú náà kí a bí lè àzábì wà láyìn yóò kú lè fọwọ́rù àdáhó wáyé na yáwó máa ní ìdàrọ̀ bí kákà ìlúfẹ́ ìsánà tí máa tẹ́rẹ̀tò. ìwà mùsùlùmí tí wọ́n náà bá ti ṣeré lè tó ti lárí mọ́ ọ̀ràn ló lárí mọ́ láti máa lọ múlẹ̀ pẹ̀lú obìnrin pò nìkan ni àwọn alọ́tọ́ọ̀bọ̀ rí òfin sáyé owó lọ fi dẹrẹ pa òfin rẹ̀ sínú bondage àtọ̀sípọ̀ wọn nìkan ni tó pìyà bá tún dé nínú àwọn òfin tó wà lábẹ̀ẹ̀rẹ̀ níyàn tó pìyà bá dé property ẹ̀ ẹ máa dá sí méjì ni o gbogbo tó ní ẹ máa divide into two kọ́dà kọ́ tí separation fi wáyé tó yẹ pé nínú ṣẹ̀rẹ́ Islam tó rá pákùnrin lólóhun òṣe má ìwọ lólóhun òṣe má obìnrin yá wà nílé ẹ̀ aṣemestration mẹ́ta gbáko ádẹ̀ máa jẹ́ máa mú lábẹ́ òrùlé ẹ̀wọ́ ló lè gbọ́dọ̀ máa bọ̀. àfàhùkímú lè jahilija afọ̀ṣùkímù lè jà nílé ìjà tí ẹ bẹ bó. Ọlọ́lá ah, ẹran fẹ́ bọ́, tẹbá yanjú ẹ̀tọ́ ìwọ́lú nìkan ẹ̀ ìwá tó bá fi lè wó bẹ̀ tó bá fi lè lọ olọ náà nìyẹn o. àfàhùkìmù lè já nílé yá ti yẹ bẹ̀ kú. ìwá tó bá ń lọ yẹn rú sí ẹ̀ lẹ́tọ́ àti mú kò lẹ́tọ́ àti mú kankan lọ gbọ́dọ̀ mo ṣe sínú yàrá mo fẹ́ sínú yàrá yìí tó

أفحكم الجاهلية أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون أنا كده كان جاوا يغبو أنا كو مغبا نكو وا èmi jẹ́ pé tọ́lọ́run bá ti ṣe tèmi àbíbẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àbúrẹ́wá sí ọ̀rọ̀ wá ti yanjú àbújẹ́bùjẹ́ tó bá pẹ́ nínú ìṣẹ̀rẹ́ islam bá ṣe ń sọ yìí obìnrin lólóhun ò ṣe má yìí tí wọ́n fi lọ síra rẹ bá bẹ́ òfin tayé tọ́lọ́n fi ń béèrè lọ́wọ́ ẹ̀ ń bí pípo dáhùn tó bá ṣe dáhùn lọ́jọ́ Ọlá ní tí yẹ ló fẹ́. Waman ahsanu minallahi hukman liqawmin yuqinun. Ọlá ṣẹ́nìkan tó wà tó tún mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tó mọ̀ fi ṣe tó wọ́n lọ́wọ́ bá ṣá. Ẹwà gbọ́ tó bèèrè bá lóhun ò ṣe mọ́. Ṣẹ̀rẹ́ Ìsìláàmù ní ó dáa, má bùsùn pé kò gbọdọ̀ lọ. Tọ́láàkì ni pé wọ́n ni wọ́n kọ́. Kúlùú ni pé òun ló béèrè pé òun ò ṣe mọ́. Kúlùú yẹn dẹ̀ rí nínú ṣẹ̀rẹ́ Ìsìláàmù onídàájọ́ tiẹ̀. ìdájọ́ náà ni wípé owó orí ẹ̀ tó san fún máàrù ẹ̀ tó gbájọ́ kí ní ànà tọ́lá ní wọ́n tó ní sáàsọ̀dọ̀kọ́tì hinna nẹ́hìlá sàdáàkì yẹn owó orí yẹn lè ti sún tí gbọ́dájọ́ ìyẹn máa ń wújọ Fàhùkímù lè já nílé ìjáde àbúgbò. Láìsí gbórí àkùkọ, tẹ́mi wé nǹkan náà bá nílò ẹ̀yìn ti fẹ́ mi wé jẹ́gbẹ̀jì lọ. Inna lillahi, inna ilayhi. Àfàhùkímù lè já ilé ìjáde àbúgbò. Ọlọ́run mọ̀ next governor wa kọ́lọ́ ń kú jẹ ní rí wọ́n. Wọ́n mọ̀ ní Hazanu iná láyé òkè màlẹ́kọ̀ bí jù kínú. Ọlọ́ ẹni rí ní kò yàn fún wa o. Ẹni rí ní kò yàn fún wa o. Tí bọ̀dá wá ti parí, bọ̀dá ọmọba dàpá bí ọdún, bọ̀dá sáà ni wọ́n àbí kínú tí wọ́n bí ẹnu, wọ́n jù mí lọ náà tí bọ̀dá wa wọn bá dàpọ̀ Abíọ́dún tó bá ti parí ìjọba ẹni rí mí ní kò tún yàn fún wa wọ́n ṣe wọ́n ṣe ní kí wọ́n lè ṣe ìbúkílá mọ́sùn náà ṣe bọ́nà ṣe ní kí wọ́n lè ṣe ọ̀túnbá gbẹ̀ngádà ilẹ̀ àwọn náà ṣe bọ́nà ṣe ní wa ọ̀ṣọ́bà àrẹmọ àwọn náà ṣe bọ́nà ṣe ní kí wọ́n lè ṣe ọmọọba ló wà ń bẹ̀ lọ́wọ́ tọmọba náà ọlọ́run ẹni ire náà látún fẹ́ o gbogbo wọn tí wọ́n ti ṣe iná àtàwọn tó ń ṣe lọ́wọ́ bọ̀wà tó ní kálukú wọn náà lẹ́sàn wọn ẹlùmí tó tún wá ń bọ̀ bọ̀wà jẹ́kú tó jẹ́ ní tó tún wá tù wá lára ṣẹ́kàlùwá sí ní ṣọ́lẹ̀ hayakumullah tó wá jẹ́ pé kúlùrù bá wá ní obìnrin bẹ̀rẹ̀ púpọ̀ wò ṣe má ìdájọ́ ilé ẹni nù ṣẹ̀dá Islam sàdáàkì tó fúnjọ́ kí ní àná ń tó lòun fẹ́ gbà ń kò dẹ̀ nínú opportunity nílé ẹjú menstruation yọ̀kan ṣó àfi ti bí yẹn ní ìsìn òun ṣe mẹ́ta eléyìí ò lè ṣe jẹ ẹ̀kan mẹ́ta ti bí yẹn ni pé ìwọ lólò ṣe mọ́ ọ wá fún ẹ ní àǹfààní pé kó tún fi lè rìkọ̀nsídà rẹ̀ bóyá ó lè bóyá àǹfààní yẹn lè wà ń lẹ̀ ó yá tí ìwọ lólò ṣe mọ́ ìwọ́kùnrin <laughs> tó máa fi ní ṣakọ́ lásìkò táwà obìnrin sọ fẹ́ lè fi pọ́ òṣè ń ké ah nínú ìlẹ́ wọn lè rọjú ibi tí mi rẹwà sí ẹgbọ́ pàápàá mi sunkún obìnrin wá sọ mẹ́kún òun ṣe mọ́ ó wá bú sí gbẹgbà wọ́n kí ló dé oníṣẹ́ ẹni olóòun ṣe mọ́ ẹmọ́ mi bẹ̀ ah láyé ẹ tó wà yìí bóbìnrin ṣe pọ̀ tó láyé yìí ah ó ti jẹ nǹkan mí mẹ́fọ́ ọ̀rọ̀ níjẹ́ kíyàwó ẹnìkan pálóhun òṣèmọ́ ìpínlẹ̀ tó bá fi lè sọ pé tó kan náà rọrùn nìyẹn tọ́ọ̀ àwọn kan pọ̀ nílẹ̀ rẹpẹtẹ tó ti já mẹ́sẹ̀jì bù ẹ wọ́n náà já mọ̀ kọ̀ọ̀ká mẹ́ta sí létí nínú ẹ̀ òtútù amú amọ̀kàá wọ́bí yóò sí ẹmọ́ ilẹ̀ ọ̀nà aṣọ pàdé wa àwọn tó dára ìrà ní ẹ̀tọ́ ó wá ń ṣú káàkiri ó ṣe gbọ̀nsẹ̀ káàkiri ó bí kan síbí obi bí kan tán ó ti mọ̀ pé rẹ́gísírì làwọn lọ àwa dàbẹ̀rù anáwọn ṣe mọ́ àgbà property sílé yẹn àti dọ̀sán náà àti dàbẹ̀rù ó ti bí mọ̀kan síbẹ̀ àti gbà ní property yẹn náà àwọn táwọn náà lọ sí rẹ́gísírì àwọn náà máa ṣe bẹ́ẹ̀ káàkiri a ṣe gbọ̀nsẹ̀ yẹn kiri bẹ́ẹ̀ ó bí kan síbí bí kan síbí bí kan síbí ọmọ mẹ́fà bàbá mẹ́fà kọ̀dẹ̀ ń fi àwọn bàbá ṣá bàbá tó bá kọ́lé àwọn tó bá kọ́lé àwọn tó bá kọ́lé tó fi yẹ́ a ka yàrá ilẹ̀ bá fẹ́ mi ẹ̀ tó wà lẹ́yìn náà tó pín má jẹ́ bídò kan lọ síbi torí pé kí ní yóò pọ̀ tó jẹ́ tó lọ bò mí àwọn wa ń pín property a máa lọ ìdígi ìdígi ìdígi níjọ́ tí ṣẹ̀dí àbárin lẹ́lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ obìnrin agbẹ̀tọ́ ọkùnrin agbẹ̀tọ́ ẹ̀ kìí ṣe igi ibi tó ìdẹ̀tí kúrò yẹn o nìkan gbà ń bẹ̀ ọmọ ẹlú nìkan gbà torí wo kìí ṣe ìyàwó ẹniyẹn mọ́ ó wá kúrò ńlẹ̀ ó náà lọ ṣokó ọkọ̀ àárọ̀ ìwọ náà gẹ́gẹ́ ọkọ̀ ìwọ náà bá sọ ìwọ náà bí ẹ̀rọ lẹ́nu dẹ̀ sí ìwà pàápàá ó lè má dalẹ́ sọ́dọ̀ ti ẹ náà ṣẹ́rà ìsìláàmù kọ́ wa nẹ́kọ̀ọ́kọ́ afọ́ ṣókímù lè jẹ́ ahìlì ìyà kí n kó rí rí jàrí. Ọlọ́run túbọ̀ bá pápá yín gbàtí dílà bá ń sá fún ìyàwó kejì táwọn kan dẹ̀ tẹ́lé sí tọ́lọ́ dẹ̀ ní kẹ̀kẹ́ wọn máa dán sí kí ló tún wá kù. àfàhùkímú lè jahiliyyati yabghu. ọlọ́run ní ṣètò ọlọ́run bá lẹ̀ fẹ́ gbọ́. wa man tí wọ́n ṣe ṣé lóòótọ́ ni wọ́n wà? ṣe wọ́n ṣe ṣe wọ́n wà ní tẹ̀sírí báyìí ok àwọn àjẹ́yàn kí wọ́n tẹ̀sírí sí wọn àwọn ẹ̀ṣà obìnrin àwọn wá tẹ̀sírí àwọn gbọ́tọ̀ ọlọ́run orí facebook náà wà ọ̀dá ẹmùbílẹ̀ àtàrà yìí dáadáa ẹmùbílẹ̀ àtàrà yìí dáadáa bárakàlá ọ̀fíkùn náà yọ Ọlọ́run ní ìwé lẹ ń fẹ́ ní ẹ̀ṣẹ́ tọ́lọ́ lẹ fẹ́ ni. Wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun. Ẹni jábára òdòdó yìí, ṣàánú ọdúrọ̀ Ee, ẹ̀nà lẹ́tẹ́ sàhúl ẹni tẹ́ sọ́ọ̀rù ẹ̀nà lẹ́tí máa rẹ̀ fún ọmọ tó ń lọ sù ẹ̀tún máa fọṣọ ẹ̀tún máa gbálẹ̀ akílódé ah, ẹ má sọ̀rọ̀ àdárúgbọ̀ ọ̀sán gan ẹwẹ́ nìkejì ọ̀rọ̀ má ṣe ń ẹ jẹ́ kí inú ilé kó máa rọ̀ṣọ́ mi kó máa rọ̀ṣọ́ mi jẹ́rí tọ́lọ́ máa ní kọ́kọ́ ẹ́ tún mú mi wọlé ẹ̀ torí pàtàkì kí á tún gbòòrò sí ṣepọ́pọ̀ àwọn kan tí kì í ṣọkọ tí tó ń dànù síta tó ń ṣàṣìdànù síta ẹ̀yìn náà rí pé inú ilé wọn gbogbo òjọra أمين نعم، ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون ọlọ́run ni wọ́n wá ń kánjú pé àwọn ọdẹ sí ìjà ọlọ́run walan yukhlifa Allahu wa'dahu àdéhùn tó ọlọ́run bá lẹ̀ ṣe nǹkan ní yí àdéhùn náà wa inna yawman 'inda rabbika ka alfi sanatin mimma ta'uddun ọlọ́run wá ní ṣe rí ọjọ́ bí ẹgbẹ̀rún ọdún kan eléyìí yìí ń kàlàyé aláhàdùwà àti gbogbo mú dàgbà mú dàgbà ń wò yìí náà àjọmọ kékeré ni wá àṣẹ nínú ìtútọ́ gbogbo ọjọ́ tó rò gbòlù láyé òtí ló wákàtí kan tí bàbá kúnà kan tó jì ní gbogbo ọjọ́ orí tó ń jọ alójú yẹn tí wọ́n tún fàgbà ara ẹ̀ tó fi ń bùgá níṣẹ́ gbẹ́ tí mo jẹ́ gbẹ́ ni àṣàbíkú ni ẹ́ àṣàwọn kékeré ṣípín ní ti ẹ̀ ni ẹ́ ọmọ ṣe o ọlọ́run tó bí o Bọ́mọ yá rújú ilé yìí fi yáò mi ń ká na mẹ́kọ́dà rúrú alifasana tí mímọ̀. ما تعدون Ìyẹn náà ni tọ́lá bá ń sọ fún wa láàyè. Zalika alimul ghaibi azizur rahim. Ọlọ́run alimul ghaibi wa shahada. Ọlọ́run tó pamọ́ olùmọ bọ́lá wa ti fẹ́ rí olùmọ àwọn ọkùnrin tó wa. Alimul ghaibi wa shahada. Olùmọ bí sálàfíà olùmọ́mí tó rí rẹwà wà olùmọ́bọ́jọ́ alẹ́ wá ṣe máa padà rí tàbájọ́ níyàwó kan ìyàwó ẹ̀kì ma àbí tí ò bá bẹ́nà kó dá fún àwọn ọmọ ẹ̀ ìyàwó ẹ̀yẹn ó máa travel lọ́fẹ́ tọ́jú àwọn ọmọ agbàndà lọ́wọ́ ẹ̀ ó rẹ̀ gbọ́dọ̀ máa fún tọ́rọ àwọn ọmọ ẹ̀ á sọ pé ìkànnì dádì òkínlédé àwọn mẹ́ àjọ̀ta ẹ̀ ìyàwó ẹ̀yẹn náà tún jọ̀ta ẹ̀ àbíkó ya gba kábùkò gbà fọ́lọ́un oṣù mẹ́ta oṣù mẹ́rin iye oṣù tó bẹ́ẹ̀ lòlọ́un gbà fọ́lọ́un kódà ó bí mọ́ kò tẹ̀ ń ṣàbúrọ̀dì nàìjíríà ló wà ṣé òun ló fẹ́ lọ bẹ̀ fọ́mọ̀ kókó òun lọ nìyẹn ó lọjà lásán ọmọ tó <laughs> ìwọ́n tó ọ̀nà tó wá mẹ́ òsúnmọ́ gáàsì ìdá ohun ìdarí okùn ara sílé ni ó bá dé jẹ́ ọmọwọ́ ṣe ń tàn wàhálà bá dé ṣe wọ́n mọ̀ ẹ̀dá lórí mìíràn ti dá gínẹ̀ sí pé ọmọ ẹ̀dá ìrìnṣẹ́ ah, ẹ̀fẹ́ mojú sí ẹ̀mọ́ ọmọ ṣe wá lẹ́lẹ̀ yọ̀kan ẹ́n síkásí ìgbẹ̀kan bá tán wà tó pẹ̀lú mi bá mi gbọ́mi kaná lọ́dọ̀ jẹ́ o ah, àwọn ìjẹ̀bá ní èjì wa ẹ́n

<laughs> Ah, ó ní tó ṣe rí ó ṣe mi sáà kò tí ìpẹ́ tó ṣẹlẹ̀ ọlọ́wà ọlọ́rẹ̀ mi sáà o Zálíkà. Àwọn bàbá akọ́ wọn ti wọ́n ti padà gbà fọ́lọ́hun. Alímú lè ah, gẹ́ ìrìn. Àdẹ́kù mú dẹ̀ padà mú kákó mọ̀rú àfá ìdígbà ìgbódẹ̀ wà lébi. Èmi náà kò bá dẹ̀ ṣe pé jẹ́jì mẹ́ta mẹ́rin o. Ẹ má bìnú bàbá mi o. Ọlọ́run bá mi dí yín o. Dídí yádẹ̀ ìṣe náà èdè ìṣe ti yín mọ́. Táwọn ọ̀dọ́ yíra dẹ̀ ìwí kọ́nà ń dẹ̀ jọ kó jẹ́ kẹ́ rálàfíà làgbà yìí tẹ́rẹ́ wọn ọ̀dọ́ yìí à ẹni wọ́n tẹ́sílé sí o tàbájá ẹni tọ́tẹ́ bá já ẹni ẹ̀dẹ̀ wá mọ̀ mọ́ni ìtàdá mọ́ni ìtàdá Ọlọ́run bá ní Bọ́ni ìtàdá. tó bá gbọ́ tó gbà tó rẹ̀. Mọ́ni máa ń ṣe wá àti níyàwó méjì mẹ́ta mẹ́rin. Hmm. Ọjọ́ ṣe ń jẹ bá sá fẹ́rin ẹ̀. Má tọrọ lọ́wọ́ kan. Ah, ẹ̀ lọ pé o sẹ́ndì mẹ́sẹ̀sì sọ pé nǹkan nágbára. Àfígbà pé kí n nágbára lọ́dọ̀ tí wọn. A ní ṣe wọn tàbí ọ̀nà tẹ́ fẹ́ tọ́rùn bọ̀ rí ṣẹ́sìrí torí ẹ̀ tẹ̀sí ya má gbé sàárẹ̀ má gbé dúró tó sí ọ̀dọ̀rùn wọn torí ààbí ẹ̀ṣẹ̀ síbi akàdílé rí pé ń gbà tó wá rẹ̀ gbàgbà

fàyínàmá yẹ́dí lò àlè ha. Wọ́n ní wọ́n lọ mọ́ jù sí bẹ́ẹ̀ fún rẹ̀ o. Ń tí yẹn bá fẹ́ náà rẹ̀ pè, Kílọ̀ ọlọ́run wá ń sọ fún wa ní láyà olóhun mọ̀ wá tán wọn. Zàálíkà alimul ghaibi wa shahadatil rahim. ṣe pẹ́ tún lọ sí tẹ̀sílì lọ́la, àyàn lọ kọ̀ntínú gbogbo ọ̀rọ̀ kọfẹ́yà kọfẹ́yà tẹ̀ ń bá rẹ̀, tẹ̀ ń bá lọ́dọ̀ yẹn náà nìyẹn. <laughs> Bọ̀dá ń sọ fún wọn náà bí ìpé kan tọ́jú yín náà ṣẹ́ṣà ń gbọ́ yẹn náà a ní kan tọ́jú adẹ́ sọ pé kì í ṣe túlà ṣe sápa rẹ̀ bá kà ní ọ̀ ìyẹn náà là ń sọ ẹ̀dẹ̀ ń kọ́lọ́ ti kẹ́yìn máa wù mù ẹmọ̀ pẹ́yìn òkúkú ń ṣòkú ẹ̀hẹ́n kánípẹ́ ń ṣòkú ní owó tẹ́ẹ̀bá máa fi ṣòkú yẹn náà fẹ́ fi tẹ́ sáníyà yẹn wọ́n ti ná aláwọn sáàbì wọ́n ti ná túlà sáwárùbá <laughs> ìyẹn nìkan náà kọ́lá máa ń ṣàlàyé tó kù náà <laughs>

ẹ̀rọ ọlọ́run kan wá sí ọ̀dọ̀ mi bí i àwáìṣà a ti máa lọ́bí oṣù méjì àti mẹ́ta sẹ́yìn ní ìsìn àbí ah, bọ́ẹ̀rẹ̀ ẹ̀ ń wá ìyàwó ọlọ́mbà mi fún ìyàwó lálùbáríkà aláyíngbà tí bọ́ẹ̀rẹ̀ bá mi sọ̀rọ̀ tán mo ṣe hálùkọ̀ tán rọ̀ lẹ́bàá náà ni ah, bọ́ẹ̀rẹ̀ ó lè bá mi mo tún wá padà ń sọ pàṣẹ pẹ̀lẹ̀ ọlọ́run foríjì mi ara ló tún dá yìí o tí lè tún fi dẹni tó tún wáyàwó kiri Abacha náà bá sọ̀rọ̀ adé ah, àbí kí ni àlébùtẹ́ rí lára ẹ̀ ó dẹ̀ ń ṣe míjọ́ náà bí kí n jó bìnrin kí sọ pé kúkú fẹ́ mi ọkùnrin dáadáa ní ẹ̀ ọlọ́run tuba ẹ́ wọ́n ah, ara àwọn tó ń rí àlébùkọ́ tó wá kù tọ́lọ́ fi ṣàdánwò fún ni pé àwọn tó ń wá ń rí kìí ṣe àwọn tó ń sin lọ́hùn

a ń bèlè fífẹ́ méjì fífẹ́ mẹ́ta fífẹ́ mẹ́rin ọlọ́wọ́ bá ní àlíkẹ́ alimul ghaibi wash-shahadatil azizur rahim ọlọ́run lọba tó ń tó hàn àti tó pamọ́ ohun ọlọ́run bá lòun mọ̀ rikiti al rahim owó dẹ̀ ní ọba al ọba bí ọba lágbára ọba olùkápá lórí gbogbo nǹkan lòun ọlọ́run ọba tó yẹ pé gbogbo tá ń pè ní yìí láyé àti lọ́run òun ló ní gbogbo ẹ̀ aziz ar-Rahim òun dẹ̀ ní ọba ṣàkẹ́ ọ̀run ìkẹ́ táyé tó jọ wá lójú yẹn ìkẹ́ ni gbogbo tó fẹ́ ṣe rẹ̀ léṣe nítorí ẹ̀ aziz ar-Rahim gbogbo tó ń darẹ̀ láàmú tó ń lálàṣà rẹ̀ fún yẹn mm. torí torí tẹ́ lọ ṣèwádìí 99.9% àwọn obìnrin tó ṣàfẹ́ já wọn nìkan torí ayé ni o 99.9 àwọn obìnrin tó fẹ́ já wọn nìkan torí ayé ni kìí ṣe sí torí ẹ̀sìn kí ẹ ṣe bá ṣe ń sin lọ́n tí gbogbo ẹ̀rọ rán lọ yìí ṣe kìí ṣe pé tí ò ní múra sẹ́sìn ló máa

inú ilé wa là ń gbé ìyá àsanwó ilé mọ́ omi ń yọ kò sí nǹkankan tó ń dààmú torí ẹ̀ freezer everything tí iná bá lọ tó ti ṣe sólà 24/7 kí ló tún fẹ́ ẹn ìgbà tí gbogbo ẹ̀ dùn tán ìgbà náà lẹ́wà ronú pó kẹ́ni kejì nígbà tá àtijọ́ forí pó látijọ́ ọjà wọ́n jùrù láàgbé ṣùgbọ́n díẹ̀ ọba tó lẹ̀mí mi tó bá gbá nísìn ó má bẹ má ro kúrò rẹ o má má ní sọ̀rọ̀ fún ìlàmà lè kọlu fún bẹ́ẹ̀ na kò mú ìlàmà wà bí ìbọ̀jà tó lè gúgbùrọ̀ àlàmà. ẹ̀rẹ́ brothers ẹ̀yà àbúdẹ̀ ń ṣàwọn ìyàwó níṣekúṣe ẹ̀nà jẹ́ kí n fẹ́ nẹ́nu ọ̀rọ̀ tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni mo mọ́ tí mo lè báwọn obìnrin tẹ́ẹ̀kẹ́ bá ṣe nọ́mà tẹ́ ṣe dáadáa ni àkọ̀ máa sáìtẹ̀ sáàpù ní pé wàbúlá gbájá wàbúlá kásẹ̀gbé wàbúlá mọ́yí ó bó ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ bó ṣe ń yí sẹ́kùn tó yí sósì tó yí síwájú tó yí sẹ́yìn ṣùgbọ́n yìí gan pàápàá fúnra yí ẹ̀ sùn wọ̀n tó jẹ́ pé jọ́tọ́ pẹ̀ bá sọ pé ṣe a máa sọ pé ṣe irú nǹkan tí àbú kìíní kan tán ṣe fún mú kìíní kan ó ẹ̀yìn lẹ fà ọlọ́ni òun lọ àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba tó ṣe kí ni ahsana kulla shay'in khalaqahu ọba tó ṣe dẹ́dà gbogbo nǹkan tó jẹ́ kí gbogbo nǹkan dáa bó ṣe gbogbo dáa kó wá ó dá èmi àtẹ̀yìntà ajé èèyàn ó fi ẹwà tó fìtì wá tó ní kálukú wa lára ṣẹ́rí tó bá mẹ̀ sí skin ẹ bó bá ṣe ń dàgbà sí ní skin ẹ ṣe má máa jọ̀lọ̀ sí tó má máa rẹwà sí fílẹ̀ bọ́lọ̀ ń ṣe dá ẹ̀yẹn bọ́lọ̀ ń ṣe fi ẹ́lẹ̀ nìyẹn ẹni a sọ pé skin tó ń lò skin sí cream tó ń lò cream tó bá skin ọmọ náà ní ajá àgbọn orí bá mú lò ẹ́ zẹ̀tínà ìdíwà òkè lò

àkíléré wá jókòó ó ní bọ́jú odò tẹ́lẹ̀ o ti fi kírìmù bá rẹ jẹ́ wá jókòó sáàrin àwọn èèyàn ọwá ń di tọ́sẹ́nu ọgọ́gbọ́ tó gbogbo orún ara wa mọ́lẹ̀ na skin yìí gbogbo àwọn olùkúlò tó ń lò yẹn kúṣe ló ń ṣe síta òdí kúlà ṣe in ahsana kúlà ṣe in khalaqahu ó jẹ́ kí ìdẹ́dà gbogbo nǹkan dáa bó ṣe mú kó rí Allahu alladhi ja'ala وصوركم فحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين ربنا القرآن سي الله باتي

ìtò dá tó ṣara lóore tó ṣàǹfàní bá. Àwọn àkọ̀kùn mìíràn tán ṣe bá Kí lọ́nà wá sọ? Dáníkún mú lọ́ọ̀hún rọ̀bùn kan. Ọ̀nà tó ń dá wa nìyẹn فتبارك الله رب العالمين الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين Iná ayé ilé ìtọ́lọ gbogbo nǹkan ní ìtòun ní rẹwà bẹ́ wọ̀ sọ ẹran. Ẹ àwọn àgbò náà, ẹ rágbò mi báyìí ẹ̀tí máa fọ́ pálára bẹ́ẹ̀ dágbò ògùnfè ní ẹ̀rí báyà máa dáyín lọ́rùn ah ara màálù kan mọ́ra bókóró kan bí ọdún mélòó sẹ́yìn sọ̀hánàlá ẹni tí mọ̀ra lówẹ̀ omi fẹ́ẹ̀ lè máa bọ́ lójú ẹgbà tó ta fún mi tán ah ìwà tí èmi náà gbélé ta fẹ́ pàǹjọ tó dàbí ká má jọbẹ̀ lé ilé ah, ṣe ẹran ṣe nàìjíríà náà dẹ̀ ti sí báyìí ọlọ́wọ́ mọ̀ ọmọ jẹ́wà sára oríkìíríṣìí àwọn nǹkan ó já sára oníkálukú ahsana kulla shay'in khalaqahu ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ̀ ń ṣe dìsáyẹ̀ ẹwà sára oníkálukú kò wá sí tọ́lọ ń dá láyé yìí tọ́lọ ò dá àwọn tó tó rẹwà láàárín wọn yàtọ̀ tó kú ẹ̀ aláhàgbà kọ́dà tó fẹ́ ka àwọn ọmọ tíyàn ya bí má bínú kankan nínú àwọn ọmọ ìmí nínú àwọn ọmọ ẹ ah, ọmọ ọlọ́nà mọ́ ọmọ ṣe kò wá sẹ́nìkan tó wọ́n náà tí ò dá ìdí ò dá kó máa sọ ní pẹ́lú kò dá kò máa lẹ́gbẹ́já mẹ́rin tí yìí. Ilẹ̀ ìjìnlẹ̀ fẹ́ ká máa fi gbọ́ ara búra wa, a ni wíyí rẹ̀ bó ṣe ta gọ́ngọ́, wó mú rẹ̀ bó ṣe ṣí, ilé ti pọ́nlá pọ́nlá, àà

má fi ṣe ẹ̀yẹ má fi ṣe sí má bú torí pọ́lọ́run ò ti ẹbẹ́ mú tó dẹ̀ ń ṣe yẹn kò ná ọlọ́run ní kankan láti ṣe ti ẹ bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀rin tẹ́ ń sábà jókòó tẹ́ máa kèébú sáwọn yẹn lára tẹ́ máa sọ̀rọ̀ yẹn nígbà táwọn bá ń dọ́tọ́ láyé sọ̀rọ̀ kọ́ọ̀mọ̀ mẹ́ọ̀kọ́

gbogbo ẹ̀tọ́lọ ń bá dá bó ṣe dá bó ṣe wú dá nìyẹn ó dẹ̀ lè rí tuntun fi dẹ́ nìyẹn bó ṣe dá rùpẹ̀ẹ́rẹ́ lómi ọlọ́mọ ọmọ ṣe rí pé eléyìí pé àwọn wà nínú ẹ̀sẹ̀sẹ̀ bá pé méjì jẹ́ fún kan mo ti dá àwọn sáré àwọn orú ààrẹ tẹ́sẹ̀ bá pé méjì wà pẹ̀lẹ́ kan àtàbọ̀ yẹn náà àrà tí ẹlẹ́sẹ̀ méjì ò lè dá a máa dá so má wá fi bú torípọ́lọ́n ló dára láàrẹ̀ tí wọ́n bá ti rí kọ̀ gbọ́lọ́n tóbi ní pé Allahu Akbar Allahu Akbar gbọ́lọ́n tóbi láàrẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ́n mo dúpẹ́ fún ẹbò ṣiṣi mi ò ń bẹ̀ẹ́ mẹ́jẹ̀ ríru ilé àtàrọmọdọ́mọ mi ṣùgbọ́n má sọ kó gbọ́ ò

kọ́lá tó fi kan àwọn èso èyàn mi yàá rí kaṣú mi ma fáyìn gan kaṣú arẹwà gan èyàn rọ́sàn mi a fáyìn gan èyàn rágbálùmọ́ mi a fáyìn gan èyàn gọ́fà mi arẹwà gan so ọlọ́run òun gbóhun وبدأ خلق الإنسان من طين Nígbà tó ń fẹ́ ṣe dẹ́dà àwọn èèyàn, òun wá jẹ́ kí dídẹ́dà wá wá látara àmà àtàrà ẹ̀rọ̀fọ̀. ثم جعل نسله من سلالة من ماء مهين. Ìtumọ̀ rẹ̀ pé látara ẹ̀rọ̀fọ̀ wa Ádámù nìyẹn. Ibi tó ti dá òun ó ní pọ̀jọ́ alánẹ́sìlẹ̀rù lẹ́yìn náà ló tún wá ṣe nọ́sìlù rẹ̀ ní àwọn zòríyà rẹ̀ zòríyàtu adam ọlọ́run bá dùn wá ṣe àwọn àrọ́mọdọ́mọ ànábíwá adam mísùn láàlátín látòkè lọ́hùn àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ọmọ ọmọ wọn àtàwọn bàbá wọn àwọn ànábì Nuh àwọn ànábì wa Ibrahim àwọn ànábì wa Yunus àwọn ànábì wa Yusuf ànábì wa Yakub ti ṣe bàbá rẹ̀ àwọn ànábì wa Salih àwọn ànábì wa Ayub ànábì wa Zakariya ànábì wa Musa ànábì wa àwọn àrọ́bọdọ́mọ ànábì Ádámù ni wọ́n o. wọ́n máa jẹ́ alánásíláwò ìrìnlẹ̀ mímá ìmàhí. àrọ́bọdọ́mọ ànábì Ádámù ni àwọn tá ń kálẹ̀ yẹn ni mo fi ń sọ fún wa alábàágbé mi ni mo fi ń sọ fún wa alábàáṣiṣẹ́pọ̀ tàjọ́ ń pàdé nínú ọkọ̀ ń pàdé lọ́jà tàjọ́ ń pàdé báńkì káàkiri pé alóòlè sí ànábì àyín sáṣẹ́ alánàbì ọlọ́run ni alárọmọdọ́mọ ádámù ni kì í ṣọlọ́run kì í tẹ̀ ṣọmọfọ́lọ́run náà sọ fún mọ́sálásí ní ó gbèrò kó má rò kó bíyá bí là ń pẹ̀ gbogbo máa bọ̀ tún wo mọ́sálásí mi tó bá tún rò kó tún fẹ́ lọ àyè wà ṣáṣẹ́ ìsìláàmù kó tó kúrò láyé má sí ẹnì kankan má má sí ànábì ọlọ́run ọba má ànábì ọlọ́run kọ́ ló yẹ ká sìn ọlọ́run ló yẹ ká sìn atẹ́gùn tó ń fẹ́ sí ẹ lára tó ń fàdínú tó ń fi síta yìí atẹ́gùn ọlọ́run ni kìí ṣatẹ́gùn jesus kìí ṣatẹ́gùn prophet muhammad sọ̀rọ̀lánàtà aléìsọ́látọ̀tà kìí ṣatẹ́gùn prophet isa kìí ṣe sí prophet musa atẹ́gùn ẹnìkan kankọ́ ọlọ́run ló látẹ́gùn ilẹ̀ tó ń ṣúlọ díẹ̀ díẹ̀ bó ṣe rọra ń ṣúlọ yìí ọlọ́run ló ní ọba tó ní ní ó sìn má sìn tó dáa nínú àwọn grandpa wa tí wọ́n ti rí kọjá lọ ànábì wa Mùsá ànábì wa ó jẹ́ ànábì wa yẹn ọlọ́run jẹ́ ká mọ̀ pé kódà kò jí ìkú òun àwọn ọ̀tá fẹ́ pàájọ̀ kí ní àná tó ọlọ́run bá ní kí wọ́n tó palẹ̀ rẹ̀ mọ́ láàrin wọn bal rafa'ahu Allahu ilayhi قال قد جئتكم بالحكمة وليبأجن لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم الله أكبر ولما جاء عيسى بالبجنات أبطر أنا عيسى يا بني إسرائيل أو إسرائيل

ó ní mo ti mú ọgbọ́n ìmọ̀ àtòyé wá fún ilátọ̀dọ̀ ọlọ́run ọba. wọ́n lè ń bá iṣẹ́ nálà kún bá àdọ́lẹ̀ bí ìjàkà tẹlifóònà fi yìí. mo lè fẹ́ ṣàlàyé fún yín gbogbo ohun tó dàrú mọ́ yín lójú tẹ̀ ń ṣàríyànjiyàn láàrin ara yín mo fẹ́ tu fún yín mo fẹ́ yanjú ẹ̀ fún ilé ni. Fàtàkùn lọ́ha wa àbíyàn. Iṣẹ́ máa fi làláyé àti lọ́run, anábìrin sáà ní fàtàkùn lọ́ha, ẹ pàṣẹ ọlọ́run bá mọ́ ẹ jìnà sí tó ní kẹ jìnà sí ẹjìnà. Fàtàkùn lọ́ha. Tẹ́kíwà lọ́ha táwọn ọ̀nà bí ọlọ́run tó kù pàdó lànà bí ìtànà tó ń bí. Anábìnrin ta ni ẹ̀dẹ̀ tẹ̀lé mi tọ́lọ̀n bá ní kí Inna Allaha rabbi wa rabbukum fa'buduhu. Inna Allaha rabbi. Inna Allaha huwa rabbi وربي وربكم إن الله هو máa Fa'abuduhu. Ah, ẹ̀yin ìyọ̀nyọ́ náà ni ẹ̀sìn. Fa'abuduhu. Ìjáde ìjọsìn padà sọ́dọ̀ ọba tó dá yín. Wa rabbi wa rabbukum fa'buduhu. Àlàyé yẹn náà ni ọ. Hadha siratun mustaqim. Gbogbo ẹni tẹ́ náà bá mọ̀ ẹ̀tọ́rí tọ́lọ́n tó bá gbé lóòótọ́ lè bá fẹ́ràn pé kó ṣe ìsìláàmù gangan ibẹ̀ àbáyọ ayé àtọ̀run rẹ̀ wà ẹ má kùnú láti sọ fáwọn èèyàn àwọn alásùnmọ̀ yín nínú ẹbí ni níbi iṣẹ́ ni ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ọlọ́run lọ́lọ́run gbogbo tọ́lọ́run ọba dá èèwọ̀ ní ká sìn ín àìsìn dá bójìnà kí nǹkan náà káǹkà tó anábìrin sá dáyé ó bá òrùn ni fa'budu hadha siratun mustaqim Fọ́ndáyé ó bá tẹ́gùn ni. Ọkùnjẹ́lẹ̀ fẹ́lẹ̀ àzáàbò mi bẹ̀yìn ní hẹ́m. Ó ti ayé ó bá kó mẹ́ṣàn ni. Bàwé ìlú rẹ̀ lílẹ́bí náà zọ́lá mọ́. Ọlọ́nà ọjí dá imọ́ ọjí bá nìyẹn gbogbo táǹkálẹ̀ ẹ̀ wọ́n bá aláyé bẹ́ẹ̀ náà ni. Gbogbo wọn ni wọ́n dá ẹ̀ tí wọ́n bá pẹ́lẹ̀ ṣu ilẹ̀ mọ́.

ìtàwé èèyàn ṣe nìyẹn tàà ṣe lọ́wọ́ ara wa nẹ́tíwọ̀kì náà áǹgì ń gbà mí fóònù ẹ̀ ń gbà mí orí àgbóná áǹgì mọ́ ẹ lọ́wọ́ وكذلك نري وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض شيخ أبو واصل أياكم الله أيها ما يبعد ما تستنطب إلى بيجي Wọ́lé ẹ̀kú náà. Ọmọ ọlọ́run jọ́ Fọ́lámá jẹ́ àtúnsọ̀nù sínú sọ́mọ̀ ìwá tí máa wá. Fọ́lámá janna alayhi al-laylu ra'a kawkaba. Ó dùn mí pọ̀ tí ìṣẹ́ ìsìlámù wọ́n mi yàn. Qala hadha rabbi. Ó dẹ̀ ń wù mí kò la uhibbul afilin. Iṣẹ́ tó rí tèmi, torí pé ni àti ẹ ká pàdé lálẹ́ kìí àmọ̀ wa ṣe torípé tó dájú ni pé tẹ́nìkan bá ṣiṣẹ́ àdìjọ́nà tẹ́nìkan bá ṣiṣẹ́ ẹ̀nà ọ̀tọ̀lọ̀rọ̀ wájọ́ náà àdìjọ́ ni pàdé ìwà máa rí èyí jọ yẹn èyí ò ní tẹ́ ẹmọ̀ mọ́ torí wà ti dàbí ẹbọ́ra ọlọ́mà jẹ́ kí ti ẹrí bí àti tèmi náà ohun tó lè fi ẹni pé kò ṣe tọ́lọ́run tí wọ́n jọ kàwé bóyá ní primary school Classmates ẹ̀ tọ́jọ lọ sí primary school àbí tọ́jọ lé secondary school ẹ wá lọ ilé ọdún òun ti mú gbó tí wọ́n ti dùn ọ́ ti ṣaláda ó ti gbogbo ayé ẹ̀ ti rún jẹ́gẹ́ ó wá pa àzọ̀gbà àbùràmọ́nì rí pàdí mi àwọn ọmọ mímá kí ni ò jẹ mọ́ àwọn ti mẹ̀lẹ́ ó ti dárúkọ̀ kọ́lẹ̀ kọ́ fún ṣe àgbégbé ló pé làgbógbà míràn tó pè kan láàrínláwàlágbàdàlẹ́rẹ̀ Òun ti wá ó ti yàtọ̀, ó ti ṣì. Ah, ó wá ń pè ọ ń kí ẹ, ṣùgbà, ní ìmọ̀ yìí, àwọn ọmọ mi kẹ́ àwọn ẹkùn rántí mi, ah, èmi làzíkò ń gbàtàwà ní skúù làzíkò tí wọ́n máa play ball ah wọ́n lẹ̀ sí lo ẹ fó ti rò pé eh, bí ẹgbẹ́ bàbẹ́ ẹ̀kọ́ làzíkò kí ló jẹ́ agbẹ́lógún kí ló ṣe mi mọ́ wà pa náà agbẹ́lógún mọ́ wà pa ah kò yé sọ fún kó bá sọ pé kó wà pa tó rélè ó lè dàyàn ọ̀pọ̀ tí toró ti wà lẹ́rẹ̀ kò já má àkàwé táyé nìyẹn o ẹ̀nà ọmọkọ̀rọ̀pọ̀ ọdún wọn tẹ́gbẹ́lẹ̀ mi nǹkan tí a bá rí arágbọ́n yẹra fún ní pé èmì ìfẹ́kọ́ ọmọ bọ̀bọ̀ ẹ̀mọ̀ mi o ní ìtọ́lọ́bá ní kò ti ẹ̀dámọ̀ àbótírí lẹ́ẹ̀kan báyìí kíkí ẹ̀kan náà ń jọ tó ọgbẹ́ni má lọ jù kọ́lẹ̀ jẹrúlẹ̀ àdími jù kọ́lẹ̀ jù kọ́lẹ̀ à ah, ìwọ́dí wà nínú ọlá àwọ́wà ń bẹ́ àwọn ṣáyé bí òkòdè tí káṣí tẹ́ẹ̀tẹ́ àwọ́pè mi wọ́n ló pè àrà òṣà rọra wà nǹkankan ògbèrè lọ́wọ́ fi ẹ̀sìkìpẹ̀ ń jọ yẹn ohun tó dájú ní pé tó bá pàdé ẹ̀ níbi jọ́ kẹta tó bá mọ́bí tó lè ṣẹ́ náà gbà ó nífẹ́ kan máa rí mọ́ni torí pẹ́rù wọn kò ní fi wọn lẹ́nà sọ pé ọ̀rẹ́ mi ni ah, ọ̀rẹ́ mi ni ìmọ́mí ah, sáàkì ọ̀rẹ́ mi ni a máa fi ẹṣàkọ pé ọ̀rẹ́ òun ni oúnjẹ rẹ̀ kò ṣe rí mọ́yàn alìkí àwọn oúnjẹ máa rí rẹ̀ o àkàwí ẹ̀rà ti rí láyé yẹn wà á rẹ̀ lèmi ẹjọ́ Ẹyẹ ká náà jẹ́ ní tẹ́ǹjẹ́. Wọ́n hàrámọ̀ ala al-kafirin. Aláwọ̀ sọ pé ẹ lè jẹ́ ọlá ní káwọn alẹ́kà kan sọ fún àwọn tó wà láti jẹ́nà pé sọ fún àwọn ènìyàn pé ń tí wọ́n fẹ́ jẹ yẹn, wọn lè jẹ́ oúnjẹ àlùjọ́nà ò lè lọ lẹ́nu wọn, omi àlùjọ́nà ò lè lọ lẹ́nu wọn, àwọn tí àlùjọ́nà ò lè lọ lẹ́nu wọn, àwọn ti jẹ gbogbo ẹ̀ láyé, wọ́n ti mu gbogbo ẹ̀ láyé, ó

má jẹ́ wọn fi ẹ́ pọ̀ lérò lọ́dọ̀ tí wọn mọ́ ṣètọba tó dá ẹ̀ tó dá wọn tán ní kó wá sí yẹn náà ibi tọ́nà àbáyọ wà nìyàn solution fún ẹ láyé àtọ̀run ẹ kòtòkò sí lọ́hùn ẹ̀sùn tó nítumọ̀ lórí ilé ayé tọ́nà fi ránṣẹ́ sáyé náà ni ẹ̀sìn nítumọ̀ ó yanjú ìtọ́nà fi ránṣẹ́ sáyé yìí náà ni al-Islam nítorí àtọ̀sí ìtọ́wálátọ̀dọ̀ ọlọ́run oníkàlùkù kan ṣe wéṣe wọn ni human made ni gbogbo tó kù almighty allah made lele made by allah tó bá ti ń gbọ́ bẹ́ẹ̀ òun lele òun islam má dàrí láàmú

ọlọ́ndẹ̀ lóhun lòun fàṣẹ sí pé kó máa jọ ọmọ Allah Akbar ọlọ́run lòun lòun fi àṣẹ sí pé kó jọ ọmọ ẹranko ló ń jáde látara wa Allah ikun múgan ó fẹ́ tíkì jùlọ kẹlẹ̀bẹ̀ ọ̀nà fún fẹ́ tíkì jùlọ ọlọ́run مهين ọlọ́run ṣe o àṣẹ ọlọ́run ni ọ̀. Mọ̀mọ̀sà wá hùwà náà fọ́kàn fi ìhìnmì rọ̀ ṣìhì. Ọlá nígbà tó ń bá ti wá ṣe bẹ́ẹ̀ tán. Mọ̀mọ̀sà wá hù. Tó ń wá ti wá ní kí èèyàn máa jẹ́ èèyàn nínú ìyá rẹ̀. Mọ̀mọ̀sà wá hù. Wọ́n ti pàṣẹ sí lára pẹ̀lú pọ̀ ti fẹ́ nínú oyún yẹn. Wọ̀nà fọ́kàn fi ìhìnmì rọ̀ ṣìhì. Wọ́n ti kí ẹ̀ ló wà lára rẹ̀ kó máa jẹ́ èèyàn. Ọ̀jẹ̀ máa tàṣí kúrò. ọlọ́ni ò ti wá ní kí èyàn jẹ́ èèyàn àwọn tó wá bẹ̀rẹ̀ àdúà ẹ̀jẹ̀rẹ̀lẹ́lẹ́kún ọ̀sánwà rẹ̀ níjọ́ tó bá tó kó gbọ́nà ọlọ́njọ́ gbọ́ tó bá tó kó sọ̀rọ̀ ọlọ́njọ́ sọ̀rọ̀ tó bá tó kó

tẹba ríbi tí àwọn nọ́ọ̀sì àbáwọn dókítà ti ń jí ọmọ tí ò sunkún àtúnkún ọmọ akọ́kọ́ ń ké ń bí ni ọmọ akọ́kọ́ ọmọ ń ké ibi tí a bá ti wọ́n bí ìgbé ló kọ́kọ́ bá dé ọlọ́run ọdúnwà èmi àti aké gbàtàdé

atẹ́gbẹ̀ ayé ti fẹ́ sí ah Wàlàdá tí kẹ ń mú kẹ ayábí na Ádámà bá kí ya ọ̀n. Wàlàdá tí kẹ ń mú kẹ Wàlàdá tí kẹ ń mú kẹ Wọ́ṣọ́ tó bọ́ra ọtún mú gbogbo tán tún ṣílò sílò. Yàbínà yàbínà Ádámà bá kí ya ọ̀n. Wọ́n náà tún ṣáúlákà yẹ́dẹ́ àkóónà. سرورا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك فاعمل لنفسك أن تكون إذا بكوا àsìkò ọ̀ràn ẹ̀kọ́ ni kó kè tó bá ti rẹ́rìn náà ẹ́bò wọ́n náà sọ haúláta ẹ̀mọ̀ pé ẹ̀rin tó nọ́mà kò láró láàrín ìrẹ́ ní oṣù nílé rí nọ́mà ẹ̀rin ni kò rọrọ̀ rẹ̀ ní olówó wọ́n lè dájí ka ń mọ́ ká. Sọ́ra àtàrà ìwà àti ẹ̀bá ìkọ́kọ̀ máa fi ìkún rẹ̀. Yà bí náà àdàmà bá bí yàn wà náà sọ àwòlá ká yẹ̀dẹ̀ àkú náà sọ̀rọ̀ rọ̀. Adúlá yìí fẹ́ gbọ́lẹ̀ nù ẹ̀. Fàmà lè ná bú sí ká tẹ̀kú náà ìdá bàtà ó fi ah. yà omi máa ó ti ká tọ́ọ̀hì ká máa sì rúra. Àfáàní tó wá da fún ẹ̀ nínú ìfúnpọ̀ bí yẹn. Fàmà lè ná bú sí ká. Yáyá sílọ́hun ni ọ̀. Fàmẹ́lì náà fún síká. Yá kírun ni ọ̀. Fàmẹ́lì náà fún síká. Ó máa tún ké ńgbà tó bá fẹ́ kú. Fàmẹ́lì náà fún síká. Ṣé pé ńgbà tó gbẹ sínú sáré o tún bú sí gbé gbà. Fàmẹ́lì náà fún síká. Torí ẹ̀ kírun. Àwọn ìtẹ́kọ̀ọ́ náà ìdá àbàkà o. Gbàbẹ̀ gbàbẹ̀ gbàbẹ̀. Fàmẹ́lì náà fún síká. Ìgbà táwọn Àwọn òbílẹ̀ sáyà àwọn máa sùn. Tọ́ọ̀hìká máa sírò Ibi tí mo lọ dáa gan, ó dáa ju ibi tí mo ti ń bọ̀ yìí lọ. Fámẹ́lì náà fún síká. Kí wọ́n lọ tún ké jáde. Kàyí. Ó kí wá gbọ̀ tó yẹn. Fámẹ́lì náà fún síká. Ìjọba ń sọ fún ẹlòmí pé àkókò ìṣẹ̀sìn Ọlọ́run. Ìjọ tó dé, àwọn ọba òkú ẹ̀bà ni o. Fàmílì náà fún síkà. Wọ́n lọ ń pè lóòkú ẹ̀bà yẹn. Àwọn ìtẹ̀kù náà ìdá àbàkà òfin ìyàwó mi máa ó dìkà. ضاحكا مسرورا في يوم موتك ضاحكا مسرورا kọjára yẹ wa lò dáadáa o. Àmín. Ó fún alẹ́ mi gún àtàrà bí ara pẹ̀lú rẹ̀ kó wá jọ kó fún wa níwà ríru kó ṣe wá ní mùsùlùmí kalẹ́ kó lè yẹ́kẹ́ gbẹ̀lẹ́gbẹ̀rún àwọn èèyàn tara wa gbà Islam ọgbọ́n tààdẹ̀ ń ṣe wá àti pé káwọn náà kó sínú oríire yìí náà